ọgẹ apá rẹ̀ ọgẹ ẹsẹ̀ rẹ̀ ọyọ ojú rẹ̀ ọgẹ imú rẹ̀ gbogbo orú eléyìí ní kìsọ́ọ̀sù ń bẹ nínú sẹ̀ríà ìsìlámíyà torí ẹlẹ́fìn máa kanú alukur'an karimu pé annannafsa bin nafsi wasinna bisinni wal juruha qisas wàlúùrúhà kìsọ́ọ̀s. èyí tí ṣẹ̀ríà islam wá gbé kalẹ̀ yìí kó tó dípa bẹ̀rẹ̀ sí ní ka ayal qur'an al-karim àbí àhàdífà nabuwa muhammad sallallahu alaihi wasallam níbi tí ọmọ èèyàn lo ayédé lónìí àti mùsùlùmí àtàwọn tí è ṣe mùsùlùmí níbi ọ̀làjú tí ó ń kálukú dé lónìí òun ní pé gbogbo ohun tí olúwa rí póun ni yọjà yọ rọrùn ọmọ ènìyàn ń gbọ́ yé pé òun gan ní jáyé ó le ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀tọ́ ọmọnìyàn ẹ̀tọ́ ẹranko ẹ̀tọ́ igbá ẹ̀tọ́ àwo nínú ibi tí wọ́n ti máa rò páwọn rí ọ̀rọ̀ táwọn sọ bí tako ìsìláàmù ọ̀rọ̀ kìsọ́ọ̀sù yìí jẹ́ kan wípé òfin kan ṣe lè pé ẹ máa pààyàn wọn wá ní wídélẹ̀ pé òfin kan ṣe lè pé ẹ máa pa apààyàn àmọ́ òfin kan ṣe lè pé kí ni òfin ṣe lè pé wọ́n máa pààyàn lẹ́ni tó ṣe póun náà pa èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí mi náà lè asaf látàrí pé fèrè tí èèbó bá ti fan. òun lọ́pọ̀lọpọ̀ ń fan láyé lónìí tí èbó bá ti ní ọ́ da òun lọ da kọ́dà náà bí làákà ń fún wa pé àṣìlẹ̀ yìí náà sì dá báyìí òun lẹ́fẹ̀ẹ́ ọmọ míì tí ọmọ wọ jíǹsì tí ọya yóò sì kún fowó rà torí pé da àwọn èbó ti ń wọ̀ irú rẹ̀ yìí náà ni fi ẹnìkan ṣe yẹ̀yẹ́ ọ̀lẹ́ ń torí pé ìgbé wọ ọ̀lẹ́ ń tẹ̀ láàfa mọ̀kàn mú yín wá lápẹ̀jú ẹ̀yẹn ká padà sórí ọ̀rọ̀ kìsọ́ọ̀sì torí pé kọ́dà nu ọmọ mùsùlùmí lónìí òun náà ń bá wọn wí pé ó yẹ abolish capital punishment ǹjẹ́ wọ́n ń pè ní capital punishment náà ni pé alkisọ́ọ̀sì wípé ẹni ọ̀pá yẹn mọ̀ wulẹ̀ pé wọ́n pa á torí kíni torí pé àwọn èèbó yìí àwọn náà máa pẹ̀yìn ọba pààyàn tẹ́lẹ̀ wọ́n ti wá láwọn òrí kéèyàn máa pẹ̀yìn ọba pààyàn mọ́ ẹ̀fún lẹ́wọ̀n gbére lẹ́yìn ẹ̀wọ̀n gbére bọ́bá ti dẹ̀yìn ogún ọdún ẹ̀yà fi rẹ̀ àmọ́ kọ́dà nílùú èbó náà torí pé ayé ti lu jára wọn lónìí ẹnìkan ò lè máa parọ́ kan fẹ́ nìkan nínú ọba àlú èbójí kó wá fẹ́ lè máa wo bí wọ́n ti ń jẹun pé bẹ́ẹ̀ náà làwa náà máa jẹ́ òun lamẹ́ríkà àwọn kan bẹ tí làákà ìtì wọn náà ò tí ì dorí kodò dì sín kọ́dà lamẹ́ríkà òun ìpè à ẹ bàyè jẹ wọ́n sì ń dájọ́ ọkú fún yàn láwọn stéètì kan ní united states of america bíbí ti ń sọ̀rọ̀ yìí torí pé bẹ́ẹ̀ lómi bá ń gbé fún wa nàìjíríà yìí bí i pé gbogbo ayé ló ti ronú lọ bẹ̀ pé ẹ̀yìn kò nídìí ẹ̀ máa pààyàn wọ́n àbọ̀ bá pa èèyàn lẹ́yìn tó pé ìtí ṣẹ̀rẹ́ ìsìláàmù sì gbé kalẹ̀ yìí ibẹ̀ lọ̀nà wà adúpẹ́ lọ́dọ̀ nàìjíríà ta nínú wọn dìsí náà ni pé à ẹni ọba pààyàn wọn pa ni o èyí ń wúlò ó sì bá láàká ìmú kọ́dọ̀ bá gbèsè ayé wa yìí mu kájí ẹ̀ má ti fojú ẹ̀sìn wò gan ju èyí tí ẹ̀yin lé ìbò ń ṣe tí ẹ fẹ́ máa ṣe wọn àmì ìtọ́ka wa ni pé ìwọ ọmọ mùsùlùmí àti máa sọ gbogbo ògbà kò sí tí ń tíyàn lójú nù tọ́lọ̀ ní àṣẹ wàláhì làzim ẹ̀dàkùn èyí tí ọba yéèyàn súnmọ́ àwọn tí ó ṣàlàyé fún ọ ìsìláàmù lẹ̀sìn téèyàn ó fẹsẹ̀ rinlẹ̀ pé bí ọba yéèyàn ẹ wá ti ń kọ yín bẹ́ẹ̀ làwọn sọ̀hábì ànábì rí ridwanullahi alayhim òun ní jọ́ táwọn yahudi nígboro madina tí wọ́n rí salmanu alfarisi radiyallahu anhu wọ́n wá ń sọ fún salmanu ní sọ yẹ̀yẹ́ wípé a anẹ́bí yìí gbogbo nǹkan lẹ́jẹ̀ ní lọ́mọ gbogbo nǹkan ní máa kọyín bọ́lá lónìí òní máa tinú tó dáhùn salmanu ní na'am kọ́dà nù tí wọ yahudi lè má ti gbọ́ tó tún ti kọ́ wa ni pé kọ́dà bàbá wọ tọ́ílẹ́ẹ̀tì ẹsẹ̀ báyìí ní kakọ́ fi wọlé <laughs> bàbá sì jáde so ti gbọ́ yìí náà yahudi tún máa gbé yìí náà kì n ti ń jẹ́ pé islam wà lára àyàn nù amadil asaf ọ̀pọ̀lọpọ̀ lónìí bóun náà bá lè máa bá wọn bú mùsùlùmí pé àwọn alákatakítí inú wa nù yóò sì máa rẹ́rìn àbíkọ́ dákẹ́ ní tó sì mọ̀ pé ọlọ́run ló wí gbogbo mùsùlùmí tó bá wà ń bi tí wọ́n ti ń bú ẹni tí ń lo nìkọ́ọ̀bù àbí wọ́n ti ń bú obìnrin tí ń lo hijabu àbí wọ́n ti ń bú ẹnìkan tí ń ṣe nǹkan kan tó mọ̀ pé nínú ìsìláàmù lọ́wọ́ èèyàn wà nù ewu ọlọ́nkọ́ mọ́sá àsàmọ̀nà pẹ̀lú yín nípa báyìí lórí ọ̀rọ̀ alkesos ṣẹ̀ríà ìsìláàmù inú ẹ̀sìn tí ó dáàbò bo ẹ̀mí ọmọ èèyàn kọ́dà débi ẹ̀mí ẹranko òun ni ìsìláàmù ọ̀gá ni ìsìláàmù ń bí kádàbò bo kíni kádàbò bo ẹ̀mí ẹ̀mí ò rí násù náà nínú gbogbo tíra àti gbogbo ẹlẹ́sìn ń tẹ̀lé tó wí bí kùránì ti wí pé man qatala nafsan bighayri nafsin faka annama qatala an-nasa jami'a ومن أحياها فكأنما أحيا الناس جميعا إنه القرآن نكالوا به olùwà ni man kọ́tàlà nafsan bẹ̀rẹ̀ nafsin ẹni ọba gba ẹ̀mí kan láìsí pẹ́ ni yí pààyàn lẹ pa díẹ̀ ni ọ pa gbogbo ẹni ọba pa ẹnìkan ẹ̀sẹ̀ èèyàn kan tó pa kí ń bẹ lọ́rùn rẹ níwájú tọ́lọ́run o fákà annama kọ́tàlá náà sàjẹ̀mí à bí ipò ọpa gbogbo ọmọ ànábì ádámà ni èèyàn kan wọ́n àhíyáha ẹni ọba sì yí ẹ̀mí kan òun ní gbogbo ọ̀nà tẹ́mi fi lè bọ́ ní ìsìláàmù ò ṣe gbà láyé kódé yìí táwọn èbó náà ń gbà láyé ìsìláàmù ọ̀gbà láyé kọ́dọ̀ gbọ́dọ̀ sẹ́yìn ọjọ́ kan nínú ìsìláàmù pélé yóò kú tí ìwáyé só ti dúó náà kò gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ bàjẹ́ lára ń táwọn gbà láyè tí islam ọgbà láyè ẹ máa wí fún wọn bí wọ́n bá ti ń wí kan pé a ah, èyí tẹ̀yìn ṣe burú ju ogbe yìí tí tẹ̀yìn wá ń yọ àyọnu àtúndúnràn yìí lọ wọ́n ń pè kíní kan ní tunisia alkotlu rahim bọ́bá rẹ̀ èèyàn nísìnyí láwọn ìlú èbó kan ó lè sọ fún dókítà pé ẹ̀yẹn ju òun kó wọn máa lọ alkotlu rahim arrahim euthanasia ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti legalize ẹ̀ wọ́n ti ṣòfin rẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin wọn pé ìnira yóò lòun ò lè farama torí náà ẹ̀yanjú rẹ̀ kí kọ́ máa lọ́rùn kọ́dà yìí ń gan gbogbo ẹni ọba gbẹ̀mí ara ẹ̀ ànábì ni yóò jẹ ìyà lálìkìyàmọ̀ ó burú débi pé ẹnìkan wà lójú ogun jihad máa nabiyillahi sallallahu alaihi wasallam ọlọ jihad ọlọ jagun sójú ọ̀nà tọ́lọ́hun li nusrati kalimatillah ọwá jájájájájá pẹ̀lú akín tí gbogbo èyàn ti ń ká ọmọ àlìjánná ni anábi ní huwa fi náà anábi lọ́mọ náà ni ẹnìkan wá nígbà tó ń gbọ́ báyìí òun àná ah, yìí bá bírù rẹ̀ yóò ṣe tún wọná òun fẹ́ mà ọkùnrin yìí náà lọ padà wá ní sadaqa rasulu sallallahu alaihi wasallam ó lóun tẹ̀ lárakùnrin yìí débi tóun fi rí níta nẹ́bi rí tó àwọn èrí tẹ́lẹ̀ kí lárakùnrin yìí ṣe ẹni ọjà sójú ọ̀nà tọ́lọ́hún ọwọ́ wa ba òun náà òun ọ̀wá lè fara mọ́ oró bí kídà ogun yẹn ń bì kan àbí kọ́fọ́ ọba ń bì kan àmọ́ kò tó yìí tó lè gba ẹ̀mí rẹ̀ arákùnrin kó wá gbé ìdá ara rẹ̀ kalẹ̀ ó bu yẹ̀pẹ̀ sí ọ wá sùn lé e. ó ṣe kíni ọgbẹ̀mí ààrẹ anábì ní fìnnà pẹ̀lú gbogbo jihad tó ṣe òun ni gbogbo ọ̀nà ní islam fi protecti ẹ̀mí ọmọ èèyàn ẹ̀mí ọmọ èèyàn láwí o kọ́dà bí èsè mùsùlùmí òun là nẹ́bi fi wípé máa ń kọ́tàlà mu'ahada ẹni ó bá pa ẹni tí àdéhùn àjọmọ́ gbèlú ń bẹ láàrin ìwọ pẹ̀lú rẹ̀ sí lójú ogun yorùbá ti wà ní nàìjíríà yìí gbogbo ẹni tí èsè mùsùlùmí táwa rẹ̀ jọ gbé pásítọ̀tù kan náà lọ́wọ́ táàjọ ń jọmọ ìlú ahadùnù pé àjọmọ́ gbéyà yìí máa ṣe tiẹ̀ máa máa ṣe tèmi àti lójú ogun anábìnrin ẹni ó bá wá yọ. لم يرح رائحة الجنة ọ̀rọ̀ kò ní bá aljanna bá o kò ní kò aljanna ta ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam torí náà kákọ́ clear ilé yìí islam ẹsẹ̀ sin ẹlẹ́jẹ̀ o àmọ́ gbogbo bí tí islam bá legalize pé ẹ pa ẹni báyìí bẹ́ẹ̀ bá wo làákà yín dáadáa ìbẹ̀lẹ̀ padàpadà sí torí pé ibẹ̀ ni ìrọ̀rùn ọmọ èèyàn wà ọlọ́run ti ń kìlọ̀ fún wa pé aláyà alámú mọ̀nkọ́lákọ́ wọ̀húwà lọ́fíì fòlùkàdì ẹ̀ lè mọ ẹ̀dá tí ẹnìkan dájẹ ni ó dá lọ ọlọ́run lẹ́yìn lẹ́mọ̀ ju ara yín fún un aláyà alámú mọ̀nkọ́lákọ́ wọ̀húwà lọ́fíì fòlùkàdì òun ti mọ kí ni ó jẹ́ ọrọ̀rùn fún yín làwọn òfin tó ń ṣe ẹ lórí ọ̀rọ̀ kìsọ́ọ̀sù yìí alukur'an el ọba gbogbo ọmọ nìyẹn sọ̀rọ̀ bọ́lọ̀ bá ní ká létí tá a fi gbọ́ alkùránì ní wàlẹ̀ kúnfẹ́l kìsọ́ọ̀sì hayat níbi kìsọ́ọ̀sù gan nìsẹ̀mí wà níbi kíni níbi kìsọ́ọ̀sù tẹ́yìn tí ọ̀dá àwọn hayat ibẹ̀ gan nìsẹ̀mí wà ìyẹn ni pé níbi kẹ́nìkan pààyàn ká pa ibẹ̀ gan nìsẹ̀mí ayé wa o kí ni túnmọ̀ eléyìí òun ní pé gbogbo ẹni ọ bá ti mọ̀ pé àìpààyàn ní bó ti lè wù kó wọ́n jẹ́ bó ti lè wù kó ṣe kíní bọ́ jẹ́ ọmọ olórí orílẹ̀-èdè tí ń jẹ́ ìsìláàmù nù ànábì lè rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ law anna Fatimata binta Muhammadin sallallahu alayhi wa ànábì lọ́mọ bíbí inú Fatima bọ́ bá ó yẹ kí wọ́n dá ṣẹ̀rí ọlọ́run fún nǹkan kan ò ní sọ́pù ẹ̀ gbogbo ẹni ọba mọ̀ pé bóun bá pààyàn wọn pa òun ẹ̀dàkùn yóò ronú lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta kó tó wù amukun mẹ́kọ àbí kò ní rò àmọ́ bí ọba ti mọ̀ pé eh, òpin ẹ̀wọ̀n <laughs> àbí bàbá tiẹ̀ bàbá tún mọgbọ́n dá sí gan àtẹ̀wọ̀n àti kan ọ̀kan tiẹ̀ ní wáyé ẹ̀mí ọmọ nìyẹn ó di méjì àáfù ìró ìta ń rí lónìí ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni ọ̀pá àyàn nísìn tó ń rìn kí kọ́nà yín tó ń dìbò ń wọlé ẹ ní kẹ́mi ọ ẹ̀mí ò lè jọjú alukóra ni ti gbé tí ó jẹ kẹ́mi ọmọ nìyàn ó ní láárí kó ní kírímà bó ti lè wù kọ́ mọ́ ní nǹkan kan tó bó ti lè wù kọ́ tálákà tó bó ti lè wù kọ́ jẹ́ gbogbo tó lè wọ́ jẹ́ ẹnìkan ò gbọ́dọ̀ gbẹ̀mí rẹ̀ láìṣẹ̀ òfin sì ni pé ẹni ọba ti gbẹ̀mí yàn èèlò ni wọ́n gbà ọ̀rọ̀ owó kọ́ kí wọ́n gba kí ni kí wọ́n gbẹ̀mí tiẹ̀ náà ni olúwa níbẹ̀ bá ń ṣe yíhun wàlà kún fil qisasi hayat ibẹ̀ ń gan ni òfin ní sí à ń pààyàn mọ́ ìdí Kùránì ń wínú torí pé gbogbo ẹni tí ó ti mọ̀ pé àfàìṣe báyìí lòun náà lọ òun náà ó sì fẹ́ kú wọ́n ní gbogbo apánìkan ò ní fẹ́ kí wọ́n ó kọ́nà kí wọ́n mú kọjá létí tòun gan kò ní fẹ́ yóò ti wá ṣe wá sí fún rẹ̀ bẹ́ẹ̀ nìkan ò wá sí fún pé kọ̀mọ̀sọ́gbọ́n mi walakum fil qisasi hayat torí náà alkisọ́ọ̀sù gbogbo ẹnu la fi wí torí Kùránì fi gbogbo ẹnu wí ipe gbogbo ẹni ó bá gbẹ̀mí èèyàn kò sí òfin míì tó án ju pé kí ni kí wọ́n gbẹ̀mí tiẹ̀ náà àmẹ́rí gbogbo àwáwí tá a wá ń wí láyé lónìí torí bàbá máa ké báyìí ni wọ́n ti máa gba bọ̀ díẹ̀ díẹ̀ náà nù á padà láwọn ọmọ nàìjíríà kan náà tí wọ́n ní èyí tí èbó ń wíhun náà lọ dáa àmọ́ kọ́ra ń lo èbó mo tún fi rinlẹ̀ lẹ́ẹ̀kan sí i ibi wọ́n ti ń lo wàhálà kúnfílkì sọ́ọ̀sì àyà tún ń sì ń bẹ lamẹ́ríkà dòní o ń bẹ láwọn stéètì kan lamẹ́ríkà di àwòníta ń sọ̀rọ̀ yìí. àmẹ́yìí kan àwa amẹ́ríkà ti wí but à ń sọ eléyìí látàrí àwa ọmọ mùsùlùmí tó pé ní a máa bára wa ní àwọn àsìkò àbáwọn àyè kan tí wọ́n máa fẹ́ fi rú ọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí lọ ìsìláàmù àbí lọ mùsùlùmí ẹjẹ́ àfi gbogbo ẹsẹ̀ méjèèjì dúró pé àbẹ́ bá ronú ni èyí tí ìṣẹ̀rí àgbékalẹ̀ yìí wà láàyè òun lòògùn ọ̀kan náà àwọn onídàájọ́ nàìjíríà yìí kọ́dà kìí ṣe mùsùlùmí ọsọ̀rọ̀ làákà ìkan òun ò kó ti kùránì o àmọ́ bá ń tí alukùránì ti wí mu. ó ní gbogbo ẹni tí ọba dúndò pé bẹ́nìkan bá pààyàn lọ́pọ̀lọpọ̀ olú èbó nísìnyí òpin ẹ̀ ó ti mọ̀ pé òpin ẹ̀ ní pé máa lẹ̀ wọ̀n ó sì lè padà kú òní ẹ̀wọ̀n yìí náà pé èyí wọn ó jẹ kẹ́mi ọ ya yẹ̀yẹ́. ọwá ní bẹ́ẹ̀ tẹ́ bá wo gbogbo ẹ̀yin tẹ́ ń pé ẹ̀tọ́ ọmọnìyàn torí táwọn ń wí ni pé ẹ̀tọ́ ẹ̀tọ́ ọmọnìyàn tọ̀ ẹni wọ́n pè é sí èèyàn mọ́ torí pé ọlọ́mọdé ṣètánì ọdọwọ́ bò láká èèyàn ẹni tó wí ọ̀rọ̀ yìí e ṣe mùsùlùmí jọ́sí sọ̀fùtà ni wọ́n ń pè ọgbàjúmọ̀ púpọ̀ nàìjíríà ó léèyàn mẹ́ta lágbọ́dọ̀ ṣe dájọ́ òdodo fún níbi wọ́n bá ti pààyàn èèyàn mẹ́ta onírin èèyàn mẹ́ta ni ojú kan lẹ́yìn ń wò gbogbo ẹni tí ń sọ tí ìbò ń wí ojú mélòó wọn ń wò ojú kan ó ní nítorí pé ti ń jẹ́ justice ṣe déédéé ń bi irú pé nìkan pààyàn yìí èèyàn mẹ́ta ló nídìí justice o ẹni wọ́n pa ẹni ó pààyàn àtàwùjọ tí wọ́n ń gbé àwùjọ tí wọ́n ń gbé nídìí kírí ọmọ ṣẹlẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe justice fáwùjọ òun kìí ṣe léyìn nìkan lẹ́wọ̀ kankan mọ́ àwùjọ nídìí tí ò ní jẹ́ kírú kíni irú eléyìí ó tún máa ṣẹlẹ̀ mọ́ ẹni wọ́n pa ó nídìí kí bá àti ẹ̀rẹ́ mi ti ẹ̀dá padà mọ́ bọ́ bá ṣeé ṣe kí á fi rinlẹ̀ fún bẹ́ẹ̀ pé ẹ̀mí rẹ̀ náà ò ṣe kíni. ọ̀yẹyẹ torí náà ẹni ọ̀pọ̀ á pa òun náà. ìdájọ́ òdodo fẹ́ni tó pààyàn náà bọ́ bá ṣe pé wọn parọ́ náà ni kí ò rí bẹ́ẹ̀ bá wádìí kí ò rí bẹ́ẹ̀ ayọ̀ǹdóhun náà náà ní àní ọkú gbogbo yìí ń wí yìí ẹni tí mùsùlùmí ní ń wí yìí wọn ó ní gbogbo yìí ń one way traffic ń tiyín o pé ojú ọ̀nà kan náà ni ẹ̀yin ń gbà wò òun ni pé ẹni tí ẹni yìí ẹ̀yin kásá mọ́ pàǹpàkúpa òun tó pààyàn ń pàkúpa ńgọ́ torí náà sẹ̀ríà ìsìláàmù òun gan lọ́wọ́ agbélé ìkalẹ̀ kódà sọ́nà mẹ́ta lòun ti ẹ̀ wí ọ̀nà márùn-ún sẹ̀ríà ní àfi wò ó ọ̀nà mélòó ọ̀nà márùn-ún lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tóun kàkalẹ̀ yìí ó tún ku ẹ̀tọ́ méjì tí ṣẹ̀ríà ìsìláàmù fẹ́ mójútó àkọ́kọ́ gbogbo ẹ̀tọ́ yìí òun ni hakulọ̀ òun ni kíni hakulọ̀ ẹ ti ẹ̀gbàgbé pọ́lọ̀ náà lẹ́tọ̀ọ́ kan ẹbọ́ sọ fún yín pé ẹ gbọ́dọ̀ pààyàn ìrúfin ọlọ́run àìgbọ́rọ̀ sọlọ́run lẹ́nu ẹ̀yìn ọ̀ká fún kankan a jẹ́ pé ẹ̀tọ́ ọtọlọ́run gẹ́ǹbẹ́ ń bi ìdájọ́ kíni alkisọ́ọ̀sì ọlọ́run tó gbófin kalẹ̀ báyìí ọfẹ́ ká tẹ̀lé ni ẹni ọba wa ní kí lọ́lọ́run ń wí àkóhun náà orí ntẹ́nìkan òrírí. nínú ẹ̀tọ́ èyí tí ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́dà àwọn tí ń wo lójú ọ̀nà tayé táwọn mẹ́nubà kùránì sọ débẹ̀ òun lè tó àwọn ẹni tí wọ́n pa èèyàn wọn ojú wo ni káwọn òfin máa wo ẹni ọ̀pa ẹ̀gbọ́n àbábúrò wọn àbí bàbá wọn tí ń tún dìbò tí ń tún wọlé lẹ́yìn rẹ̀ àwọn náà lẹ́tọ̀ọ́ òun ni kùránì fi ní famankutila famankutila mazluman fakọjá anna liwali yihi sultanan fàlà yóò sọ̀rọ̀ fẹ́lkọ́tìlì òfin tọ́lọ́nù jàánà liwali yihi sultana gbogbo ẹni wọ́n bá pẹ èèyàn rẹ̀ afún lọ́fọ́rìtì wá kí wọ́n pẹ ni ó pa èèyàn àmọ́ o yóò sọ̀rọ̀ fẹ́lkọ́tìlì fẹ́lìkọ́tìlì kọ́ gbọ́dọ̀ pàjẹ́ ni ọ́ pè yàn lọ. ara àtúnṣe tí sẹ̀rí ìsìláàmù ṣe sí ń tọ́ bá lẹ́nu torí pé bẹ́yàn ọba máa sọ̀rọ̀ kọ́ máa wo bo ni ìsìláàmù báyé ibo ni ìsìláàmù ló ṣègbéga bẹ́tọ̀ ọmọnìyàn. kí ìsìláàmù tó dé ìtumọ̀ fàlàyé sọ́rọ̀ fẹ́lìkọ́tìlì kó tó di pa anábọ̀ Muhammad sọ̀rọ̀ dé àwọn lárúbáwá tànẹ́bì bá bí ẹnìkan bá para wọn nídìílé kan sí kejì ẹ pé bò làwọn ti máa gbẹ̀san bọ́ẹ̀ báyìí pé olóyè lẹni tó pààyàn pé olóyè ojoyè àbólówó ọwọ́ apẹ nìkan tí ò lóyè àbí tí ò ní owó ní fámílì míì ebi tí làákàyè tí wọ́n lọ ni pé àbí náà tọ́jẹ́ opposite ẹnìkan tí ò níláárí tí ò lówó tí ò lóyè ọwọ́ apá olóyè kan nídìílé mi èyí táwọn ó fi pé ẹmú ẹni ọpa wá wọ́n lọ́kùn fílkì sọ́ọ́sì wọn ni ẹ̀mí tẹ́lẹ̀ yìí wọn ò tó ẹ̀mí èèyàn tàwọn tó gbà ẹ lọ́ọ́ wó lóyè tó ṣe déédéé rẹ̀ wá ràn wọn. nítawọn báwọn ti ń gbáyé ń gbà wọn bọ́bá ipọ́ ba lọ́pá àyàn àwọn ipọ́ ba ni wọ́n pa ọba àlú tí wọ́n tí ọ̀daràn òun ni wọ́n máa wá kí torí pé àwọn bìlíìfù pé tẹ́lẹ̀ ìláwà fi rọ́pò àdúrà ẹni tó pa òun èyí ò ní ṣẹ̀rí ànípò fàlàyúsrif fẹ́lkọ́tìlì ọgbọ́dọ̀ tayọ àgbọ́dọ̀ tayọ àlà àti islam wá tún sí láyé nu o ló fi gbé wálà kún fèlkè sọ́ọ́sì hayat nípa báyìí eléyìí ni ti ń jẹ́ kìsọ́ọ̀sì ká sì mọ ìdí tí sẹ̀ríà ìsìláàmù fi gbé kalẹ̀ a sọ síwájú pé má fẹ́ jẹ̀ròyìn ìsìláàmù ìsìláàmù ìṣẹ̀sìn ẹlẹ́jẹ̀ ẹ̀sìn tó protect ẹ̀sìn ẹ̀mí ọmọnìyàn ju gbogbo ẹ̀sìn lọ òun ni sẹ̀ríà ìsìlámù kódò òfin dóbi ẹ̀mí ẹranko èèyàn sẹ̀ríà ìsìlámù ọgbà àyàn láyè kéèyàn kàn mú kọ́dà ẹranko tí ó sẹ̀ tí ó rò tí wọ́n tí ó kàn pé ẹran yìí ń dààmú mi tẹ́lómi máa dánwò ọ̀ọ́rọ̀jọ́ lálìkìyàmọ́ kọ́dà bẹ́ẹ̀ ni tó lẹ́ran wọn ọ̀mọ̀ pé wọ́n ló ṣe sùtá fún un àmọ́ ọ̀rọ̀ kìsọ́ọ̀sù ọlọ́run ti rí i pé òun ni ó wúlò fáyé òun lójú ó ṣe bẹ́ẹ̀ ẹ̀wá rí gbogbo èyí tá à ń gbọ́ lónìí yìí kọ́mọ mùsùlùmí ọmọ fi hàn wọ́n pé àà èyí tí islam gbé wáyé gan-an òun lọ́nà torí pé wàhálà kún fílkì sọ́ọ̀sì àyàtún yá olè àlùbà ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ bá ní làákàì tẹ́ ẹ bá ronú sí ẹ mọ̀ pé fílkì sọ́ọ̀sì ọlọ́run kò sí ń tọ́lọ̀ fẹ́ fẹ́ jẹ ẹnìkan sí àmọ́ tí kùránì torí ẹ̀ gbé kalẹ̀ ni pé kó fi jẹ́ ìdínà àti kó ní ń jánu fún gbogbo ẹni tí ó bá ronú rú bẹ́ẹ̀ lọ́la pé bó ti lè wù kéèyàn gáǹkà gbogbo tó bẹ́ẹ̀mi ẹnìkan bá ti bọ́ lọ́wọ́ tiẹ̀ ẹ̀mí tiẹ̀ náà lọ sí o bọ́ bá ti mọ̀ bẹ́ẹ̀ kọ́dà bóun bá fẹ́ jẹun yójú àwọn èèyàn rẹ̀ ó tètè dì mú àmọ́ bá bá ti di pé ní ẹ owó ní òkú jẹ àbópin ẹ̀wọ̀n ràn lẹ́wọ̀n bàbá sì ṣe díẹ̀ lẹ́wọ̀n àmọ́ bá tún ti yọ ọ́ jáde òun ní ń fa gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyé yìí kọ́lọ́n kọ́ mọ́sá àsọ̀mọ̀ náà èmi àtẹ̀yìn o. nípa báyìí hadith alákọ̀ọ́kọ́ nù kitabul kikos an abdullahi bin mas'ud radiyallahu anhu qol قال النبي صلى الله عليه وسلم لا يحل دم امرئ يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث الثيب الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة أنا بن لا يحل دم امرئ لا يحل قلته ká ta ẹ̀jẹ̀ ẹnìkan sílẹ̀ ìyẹn ni pé kò lẹ́tọ̀ọ́ ká pa ẹnìkan gbogbo bó ti lè kọ́ jẹ́ rẹ ni ọ̀rẹ́ rẹ ni ọmọrí ni ọmọrí ni yẹ́ṣàdù aláìláha ìlàlá wa anni rasulullah pàtàkì jùlọ láwùjọ tàwa mùsùlùmí àwa mùsùlùmí gan làdíìsì yìí ń àdírẹ́sì pé láwùjọ àlùmọ̀ mùsùlùmí gbogbo mùsùlùmí tí ń bá ti ń ṣe láìláha ìlàlá wa anni rasulullah tọ́jẹ́ mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ gbogbo tó lè wọ́ wà láàrin ìwọ rẹ̀ ó fi pípa yẹn jú rẹ̀ ìlà bí ẹ̀ṣdá sàlàs àyàfi nǹkan mẹ́ta òun nìkan ló lè fún ọ̀tọ́rítì ìsìláàmù ẹjá gbọ́yé o nǹkan mẹ́ta ló lè fún kíni ìtọ́jẹ́ sóltọ̀ ìsìláàmù kìí sí èèyàn o kìí sí àfọ́rọ́dù individual kádìsí ń wí o ló lè sọ́ọ́dẹ̀ tọ́ kí sóltọ̀ ọ̀tọ́rítì ìsìláàmù àbílẹ̀ ẹjọ́ sẹ̀rí ẹ̀ pé ẹni báyìí ọ̀yọ́ gbáyé mọ́ àwọn nǹkan mẹ́ta péré ni kí ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà pẹ̀lú òfin ọlọ́run àti ìlànà anábùwà muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ nù nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bá pé kí ni wọ́n máa torí ẹ̀ dájọ́ pé ẹ̀pàlámọ̀ inú ìsìláàmù àṣẹ́yíbú àzáàní àṣẹ́yíbú àzáàní ẹni ọba jẹ́ adélébọ̀ lọ́kùnrin àbádélébọ̀ lóbìnrin tí ń tún wá ń lọ ṣe zìnà òfin ọlọ́run ni ọlọ́run ló sì máa ń tí ọ̀rọ̀ ọmọ ènìyàn lọ́rùn ọlọ́run ló máa ń tí ò ní jẹ́ káwọn èèyàn ó débi nǹkan pé bí n bá gbèrú nǹkan báyìí kalẹ̀ ni wọn ò fi ní lè kọjá àlàyé yìí kò sófin kan tó lọ́n gbé kalẹ̀ nítorí pé ní ọlọ́run fẹ́ káwọn èèyàn máa kú kàlà àmọ́ ẹgbẹ́ ń ó tóbi kalẹ̀ nígbà wọn bá ti ń ronú rẹ̀ wọn ò ní débi tí ọ̀dà ẹnìkan ò sì lè kórè ọlọ́run pé ó ṣe ṣe bẹ́ẹ̀ o bẹ́yàn bá ń jẹ́ mùsùlùmí yóò mẹ́nu bìlá wà yóò mẹ́nu bẹ̀rọ̀ sóòlì yìí sọ́lọ̀ lọ́wọ́ àlẹ́yò sẹ́lẹ̀. lórí àṣẹ́yìnbó zani yìí ká tó kó mẹ́ẹ̀ tọ́rọ́ náà àwọn ọ̀nà tẹ́lómi ò fi máa sọ̀rọ̀ kọ̀rọ̀ sí ìsìláàmù tẹnu rẹ̀ ọ̀gá. lójú ayé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì ti ń túmọ̀ sẹ̀ríà bó wọn ti máa wá mú èèyàn kí wọn tó rí èèyàn gbá mú pé sẹ́yìn bò zá nínú kẹfì mọ̀kọ́lọ́hún ò gbófin yìí kalẹ̀ nítorí wọ́n máa pààyàn ìtẹ́lómi ọmọ wa wípé ẹ̀dá sẹ̀ríà fún ó ti sọ sẹ̀ríà di pé ẹ̀sà jẹ̀yìn à ẹ̀dá sẹ̀ríà fún. kí ló ṣẹlẹ̀ lójú ayé ànábì ní interpretation hadithi sallallahu alayhi wa sallam gbogbo ọdún tá ànábì fi ṣèjọba wọn ò rí single person èèyàn kan ṣoṣo mú pé ó ṣe zìnà allegations wà o ìfẹ̀sùnkàn yẹn wà o ya akófìrí lamẹ́yìn akófìrí làkásẹ́gbè amókù bí wọ́n ti ṣe gíní bí wọ́n ti fi rinlẹ̀ torí pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ fi ẹ̀sùn zìnẹ́rin lẹ́nu ìsìláàmù olè inú tẹ́ gbọ́dọ̀ wá ní ẹlẹ́rìí mẹ́rin àwọn ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin yìí ọ̀rọ̀ pé kọ́dà mórí wọn gbà wọn tilẹ̀kùn kọ́dà mórí ńgbà tó sin ọmọ náà jáde ó gbóyún ẹsẹ̀ rí nu ṣẹ̀rí àná ọ̀rọ̀ zìnà o ẹ̀ẹ́n kọ́dà ńgbà wọn wọlé wọn paná gbogbo yíwọn ẹsẹ̀ nínú kíni nínú ṣẹ̀rí àìsílámù ẹ̀mí ọmọ ẹ̀yìn ẹsẹ̀ ń tọrọ bẹ́ẹ̀ anábọ̀ muhammadu sallallahu alaihi wa sallam ní ẹ̀mí ọmọ nìyẹn kan ẹ̀mí ọmọ nìyàn kan lọ́dọ̀ ọlọ́run ẹ̀mí mùsùlùmí kọ́dọ̀ ní ṣúrùmọ̀ ju kàábà lọ èyí tẹ̀yìn sọ ẹ̀mí èèyàn di bí ẹ̀mí adìẹun nípa báyìí àfi kí wọ́n jẹ́rìí wípé lójú wa ló ṣe báyìí bá a ti máa rí lọ́kọ láya tí wọ́n máa ṣe ẹnìkan òwí fún wa fọ́tò ọ̀wọ́lé nù dájọ́ zìnà kọ́dà mo yà wọ́n fọ́tò nínú mobile phone mi yìí ilé ẹjọ́ ó jù sí dustbin ni fídíò coverage rẹ̀ ní ọ̀wọ́lé ó gbà táwọn àfá àti sọlé ìkalẹ̀ àmọ́ páwọn èèyàn padà mọ́ fabricate fídíò nítawọn èèyàn ò ṣe ní ìsìn wọn lè ka pé wọ́n ṣe ọlọ́run ti láwọn àfòronú lọ bẹ̀ kí wọ́n tiẹ̀ tó máa ṣe wípé ó sojú mi kòró báyìí òun nìkan lè rí ìṣẹ̀ríà nípa ọ̀rọ̀ zìnà kọ̀ wá ní mọ léèyàn kan kò ní mọ méjì kò ní mọ mẹ́ta wọ́n gbọ́dọ̀ pé kí ni mẹ́rin láwọn tá a mọ̀ lólódodo ìwọ̀n èsè èèyàn kéèyàn nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin ìbáwọn mẹ́rin bá wá ní bẹ́ẹ̀ ni wọ́n wá délé ẹjọ́ ẹ̀rú wá bẹ nìkan nú wọn wọn ni aláìkò sojú tèmi bàbá akíní ló wí fún mi ẹjọ́ ni wo kọ̀ wá wó nìkan gbogbo àwọn tó jẹ́rìí ni ọ wàá jìyà kọ́sífù wọn ó jìyà kínni ẹni ọ parọ́ zìnà mọ́ ẹni tí ò ṣe ìdájọ́ ṣẹ̀rí àná o torí pé ẹlòmíì ọkàn máa yanu yọ máa pàdé yọ máa sọ̀rọ̀ kọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìsìláàmù kò sì ní rọ́mọ mùsùlùmí tó gbé ìsìláàmù yé náà tó ń lọ́ọ́ fẹsẹ̀ rinlẹ̀ pé mófin míì tó dáa jẹlé yìí wá nínú gbogbo tí ń jófin láyé. anabuwa muhammad sallallahu alaihi wa sallam àwọn méjì tí ọ̀rọ̀ hadu zina ṣẹlẹ̀ lójú ayé anabi sallallahu alaihi wa sallam kí ni wọ́n mú wọn al-i'tiraf àwọn fúnra wọn ni wọ́n wá jẹ́wọ́ kọ́dà nú àkọọ́lẹ̀ ẹnì kọ̀ọ̀kan nú àwọn méjèèjì ọ̀tẹ̀ mẹ́ta tá anabi ń dá wọn padà pé bóyá wọn ò ní padà wá mọ́ wọ̀fi ṣẹ̀ríà ni pé bí ọba padà wá mẹ́ gbọ́dọ̀ lọ béèrè ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá wá ṣe kí ni bọ́bá wá mákàmà ṣẹ̀ríà tó lóun ṣe zìnà wa ni ẹ máa lọ náà padà wá tí ọba padà wá máa dájọ́ gbọ́dọ̀ rán ni sí i. tọ́ba ẹ pé ntọ́lọ̀ ń fẹ́ kọ́ tàhá kọ́kọ̀ lára ẹ̀ kọ́ bẹ̀rù ọlọ́run kọ́ má dédí ẹ̀ má bá ti ṣẹlẹ̀ adájọ́ gbọ́dọ̀ tún lọ rán ni sí pé ebó ọlọ́run padà bọ̀ wá ń jò ní torí pé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam máa ìzù tó wá bá nábì sallallahu alaihi wa sallam bá nábì ti ṣe fún un kọ́dọ̀ wà nù rí wáyà pé òun ṣe bá nábì ọgbọ́n tó ń wí ni òun wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ òun wí fún kọ̀dáhùn lóhùn kọ̀dà bóyá bóun bá bọ́ sí ẹgbẹ́ ìyá ni ó fi gbọ́ òun tún bọ́ sí pé ya rasulallah zanayi tó fatọ̀ òun ti ṣe ń tọ́lọ̀ lẹ́yìn ọ̀gbọ́dọ̀ ṣe fọ̀hún mọ́ a padà sọ̀rọ̀ débi yíyún gbogbo ẹni wọ́n bá ṣe kàfàrà fún láyé wọ́n yọ tọ̀run kó lọ́rùn rẹ̀ ni o. onímọ̀ ìzòfin sọ pé tọ̀hírìnì lákùn fọ̀ mí máa ń bẹ̀ wọ́n là nẹ́bí ò tún dáhùn lóhùn sọ́lọ́lọ́hu àlùsẹ̀lẹ̀. nígbà ọdẹ lẹ́ẹ̀kẹta tó tún wí kí là ń bí làálàkà làálàkà tó sì máa ń tó lóòṣè yìí bọ́yọ̀ kan kíìsì rẹ̀ ni bọ́yọ̀ kan ọ̀nà hàn òun ṣe gẹ́gẹ́ bọ́kọ tí máa ṣe pẹ̀lú ìyàwó rẹ̀. alimara atulga mediya obìnrin tọ́wọ́ bá nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam òun náà ní ẹni habla menzina òun lóyún bó ti ń wo òun yìí wà òun ò sì lọ́kọ oyún zina ni. tọ́hírni ìwà nábì fọ̀ọ́mọ́ fún rẹ̀ náà lọ́wọ́ bá anabi sọlọlọ kila lè anabi yìí fún anabi ní ọ̀dà máa lọ náà. ibẹ̀ ń láti rí ara ọ̀nà tí sẹ̀ríà ìsìláàmù fi máa protẹ́kì ẹ̀mí ọmọ èèyàn. anabi ní ọ lọ ó tún padà wá ńgbọ́ padà dé anabi ló lóyún oníbẹ̀ẹ́ ni oyún inú rí ọ̀sẹ̀ oyún inú rí ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ sẹ̀ríà ìsìláàmù nù kọ́dà bẹ́yàn bá pààyàn bẹ́yàn bá ṣe kínní walakum fil qisasi hayat bóbìnrin kan bá pààyàn tọ́jẹ̀bi kí wọ́n dájọ́ kú fún un tí wọ́n wá ṣe tẹ́sì fún tí wọ́n ló lóyún gbogbo ọjọ́ bá tó bí wọn gbọ́dọ̀ dájọ́ kún wọn gbọ́dọ̀ gbé dájọ́ òun jáde tí ó fi ṣe kíni tí ó fi bímọ rẹ̀ torí pé oyún inú rẹ̀ ò ṣe kíni òun ọ̀pá yẹn oyún inú rẹ̀ ọ̀pá yẹn. gbogbo àwọn tí wọ́n ń kígbe Allahu gbogbo àwọn èbó tẹrí tí o gbé ní ẹnìkan pààyàn human rights ni wọ́n mọ̀ pààyè bí bá ń wá ọ̀daràn kan tí wọ́n ń lé kí wọ́n èyí fi pọ̀ daràn ní o sọ́sẹ́kì ni wọ́n kì í dájú o bí wọ́n bá kan alájà mẹ́jọ ni wọ́n wàá ju bọ́ǹbù sọ ilé wọn àti gbogbo àwọn tí ń àmẹ́nìkan tó bá wá pààyàn kí wọ́n pa ìbẹ̀rún ní human rights wà kò sí human rights ń bi ìyá oúnjẹ àti ń sùn ọmọ ọlọ́mọ tí ń mumú lọ́wọ́ tí ọmọ pẹ́ nìkan sẹ̀hún ọ̀sẹ̀ amẹ́ríkà ní jẹ́ àbọ̀sẹ̀ bírítéènì lókèkè ẹjọ́ òun bẹ́ẹ̀ lókèkè jíjẹ́ kánrin òṣooṣù tí ó rò ìṣẹ̀lẹ̀ láyé ọ̀sẹ̀ ọmọ nìyẹn ń bi yéhùn tó gbogbo ọmọ mùsùlùmí tí máa fẹ́ fèrè tí èbó ń pọn kó ṣe làákàyè kọ́mọ̀jẹ̀ wọn kó báwọn lọ́dọ̀ ọlọ́run kò sí ń tọ́lọ̀ ń gbé kalẹ̀ lófin tí ti ní lójú wọ́lá kún fi kìtọ́ sí hayatun ya ulil albab wọn nafsu bin nafsi nǹkan kejì tó lè fa pé a ẹni báyìí jẹ̀bi kọ́mọ̀gbáyé mọ́ òun ni kóun náà ṣe kíni ọ̀pá àyàn gbogbo ẹni ọba pààyàn sẹ̀ríà ìsìláàmù ní tọ́ràn ni kí wọ́n kí wọ́n pa òun náà sẹ́rí gbogbo ọgbọ́n míì táyé bá lè lóun ń gbọ́n ọ̀sánfààní ń bẹ̀. arákùnrin kan ní nǹkan bí ọdún kan àbọ̀ sẹ́yìn nílùú kan tí wọ́n ń pè ní norway nílùú èbó náà ni ara àwọn tí wọ́n ń pa àwọn lajújù náà nù ọ̀dọ́ ni ó sì múban fún rẹ̀ náà ń sì ń pààyàn mélòó lọ́pàá ń gbà náà ẹ hmm? eh, gbọ́ngbà wa àbí mélòó lọ́pa ẹ́ eh? ọ̀pá tó súnmọ́ gọ́rùn-ún èèyàn nítorí pẹ̀mí rẹ̀ ti balẹ̀ pé inú òfin norway ọba àpẹgbẹ̀rún òun ò ní kù láyé ń tòun òpin ẹ̀wọ̀n náà ní bẹlẹ́wọ̀n nísìnyí tó ń jẹun síjọba lọ́rùn sí ẹlákùn sí ọgbọ́nù àbágọ́ọ̀ torí pé góòlù ń bẹ lọ́wọ́ ọmọ mùsùlùmí yọmọ wá wo pàǹdà táwọn kan ń polo sáyé yọmọ wá rò pé bẹ́ẹ̀ lọ́làjú wa arákùnrin yìí ń jọ tí wọ́n wá mú wá kóòtù ẹni ọba wo lórí tv ń jọ òun adájọ́ wà fọ́ọ̀sì láti pé kí wọ́n gé kámẹ́rà kébù kámẹ́rà microphone tí ń fi ń sọ̀rọ̀ kọ̀ yẹ ká yẹ ọmọ gbọ́n tẹ́ hàn náà yìí sọ wọ́n ní kọ́ sọ̀rọ̀ ní kóòtù ẹgbẹ́ ló wí ẹ ó ní ẹni òun lè regret tóun ní ni pé òun ọ̀pá ju iye tẹ lóun pa àwọn lọ. wọ́n mọ̀ pé bóun pa jù bẹ́ẹ̀ náà lọ yóò tún máa jẹun síjọba lọ́rùn ni yóò máa ṣe spọ́ọ̀tù mẹ́ pẹ̀lú ẹ̀tọ́ ọmọnìyàn nu gbogbo àwọn ọmọnìyàn tó rán láàrin kì á mọ̀ yí àwọn ọ̀lẹ́tọ̀ wọ́dà kún fẹ́ẹ́ kẹtọ́ sí hayat anafsu bin nafsi olúwa níbẹ̀ bá ṣe bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ gbádùn walakum fil qisasi hayatun ya ulil albab nǹkan ẹlẹ́ẹ̀kẹta anafsu bin nafsi yìí ó gbọ́ àdéhùn tí ọwọ́ a máa wá lẹ́yìn ẹ̀ òun gan ni alimami makidisi fẹ́ ṣàlàyé ń bá bù yìí bó la ṣe máa kílé yẹn irú ọ̀ràn wo lèyàn dá bó ni ó ṣe dá tí ó fi lè tòkun ọdájọ́ kú fún un ǹjẹ́ ni ọba fi rú nǹkan kan pààyàn irú ẹ̀ náà ní ká fi pààrùn náà torí gbogbo gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ láyé lónìí ọmọ ènìyàn ò lè gbọ́n bí ọlọ́ àlè gbọ́n tó lọ́n gbèlè fàálà gbọ́n jùlọ ó ní àláyá alámùmọ̀n kọ́lákọ́ wọ̀húwọ́ lẹ́sífò kabir ara tí àwọn ọ̀làjú ọmọ kìrìtìsáìtì ní pé bẹ́ẹ̀ bá tẹ̀ wàá pààyàn náà gbangba lẹ́tún tí wọ́n ń pa kí ló burú mẹ́ nítorí wọn fẹ́ ká àchífù gan ẹ̀yìn ti gbàgbé ni torí kẹ́lòmíì orí kófin mọ̀ pé bí ẹ sì máa pààyàn bí ẹ bá pààyàn ní kọ́mọ́ lè débẹ̀ mọ́ àmẹ́ni ẹ̀kan lọ gún ní abẹ́rẹ́ kan nù yàrá tẹ́nìkan ò rí kò sáàbù purpose ọkàn ìpé fèrè tí ìbò bá fọn lásán òun láyé ń fọn ni common sense yẹ kó sọ fún yẹn pé tá mọ̀ ńdọ́sẹ̀lẹ̀ sílẹ̀ <laughs> ẹ̀tọ́ ọmọnìyàn náà nù bẹ́ẹ̀ ń tọ́lọ́ ń fẹ́ tó fi ní ẹjọ́ hàn ẹni ẹ bá jẹ́yìn ẹjẹ́ kíkíni ẹjẹ́ àwọn èèyàn orí torí pé kèése torí tiẹ̀ lẹ́fí ń jẹ́yìn àmọ́ torí tàwọn míì táwọn náà ó lè rí kí wọ́n mọ̀ pé <laughs> àṣẹ́bẹ̀yàn bá ṣe nǹkan báyìí bí wọ́n ti ṣe fún ni gbogbo tí sẹ̀ríà ìsìláàmù bá gbé kalẹ̀ wà láàyè bẹ̀lọ̀ náà wà gbogbo ọgbọ́n yòókù tá a bá wulẹ̀ pa ń kankan a kàn máa fara wa sẹ́yìn ni òun ni gbogbo ìta wa ń rí láyé lónìí lẹ́mí ọmọ èèyàn ò fi ni ò fi jọjú ọlọ́nkọ́ mọ́sàásà mọ̀lá wa nípa báyìí àwọn àhàdífù tí ó wà lẹ́yìn eléyìí yọ padà wá máa sọ bí tẹ̀síìl àwọn àdájọ́ wá wà lóríṣiríṣi ńgbò ni a tó lè pé ẹni yìí ọ̀daràn kú àmẹ́ gbọ́dọ̀ pa ìbẹ̀nu ṣẹ̀rí àbẹ́ náà àwọn circumstances ń wà bẹ́ẹ̀ lápèjúwe gbogbo ẹni anínú ẹ̀tọ́ tí ṣẹ̀rí àfẹ́ wò òun lẹ̀tọ́ àwọn tí ẹni wọ́n pa fílẹ̀ àwọn wọ́n lẹ̀tọ́ yìí bí wọ́n bá wá jẹ́ mẹ́wàá tẹ́nìkan ní èmi yọ̀ǹda rẹ̀ àwọn mẹ́sàn ní àfi pa kí ni ṣẹ̀rí àwí wọn gbọ́dọ̀ parú ẹni bẹ́ẹ̀ mọ́ kọ́dà àwọn ọba àpẹ́gbẹ̀rún kó ipẹ́ nìkan ṣoṣo lólóhùn òun yá fi rẹ̀ nínú ṣẹ̀rí ìsìláàmù ọ̀rọ̀ rẹ̀ ọ̀jẹ́ pé pamọ́ kí lọ́wọ́ á kàn òun ní ta padà máa tanú àdé nípa báyìí tàfàṣìlù ọ̀rọ̀ alkosọ́ọ̀sì inṣáàlá ta'ala yọ padà bọ́t àdéhùn yìí ń sọ fún wa generally kí ni nǹkan ẹ̀kẹta tí wọ́n lè fi ṣẹ̀rí akọ̀tù àbí sólùtọ̀ ìsìláàmù lè fi pé àà ah, ẹ sẹ́ńtẹ́ǹsì ẹni báyìí tó dẹ̀. tọ́ba ti yẹ lẹ́yìn eléyìí ń ọgbẹ́ni ọba pààyàn òròjọ́ láìkè àmà ọgbẹ́ni tí ń di nǹkan mára lọ bí táwọn aláìsẹ̀ wà tó lòun ṣe jihadu. ànábì ní bẹ́yẹn bá pa muhammadu ẹyọ kan kò ní gbóòórùn àlìjọ́ náà o gbẹ̀ǹlẹ̀ yóò ṣe kí ni pẹ̀lẹ́ yọ̀wọ̀ ọlọ́kọ́ mẹ́jà fọ ara wa síra wa o láti má sọ ìsìláàmù ló kọ tí è jẹ́ aljihad jihad ní ìsìláàmù ẹni ọba lóhun ọyọ kú kọ̀mẹ́ntì ń wí ni àmọ́ jihad lófin jihad ní kíni ó lófin ó sì létò kìí ṣe pé báwa ti wá sọ di lónìí yìí ọmọ kan bá allahu akbar gbogbo ẹni tí ọba máa ṣe fatiwa náà kọ́ bẹ̀rù ọlọ́run nílọrin yàn yín ọmọ kan bàbá bàbá rẹ̀ ní gbọ́dọ̀ rẹ̀ bóyá òun náà lè máa gbọ́ báyìí àmọ́ ní dákọ rẹ̀ bàbá bàbá yìí ṣe mùsùlùmí ọmọ yìí mùsùlùmí yìí bàbá bàbá yìí máa wá dààmú ọmọ yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé kọ́sá túláàsì kọ́ padà sínú ọmọ sì ti dàgbà ó ní tóun ó ṣẹnu ọwọ́ adijọ́ kan bóyá bàbá fẹ́ halẹ̀ mọ́ ní bóyá ó mẹ́ni rẹ̀ ní bàbá yọ àdá bàbá bàbá tí ọmọ yìí ń gbé ọdọ nílọrin bí náà ni o ọyọ àdá pé lónìí yìí tó ọba ọmọ yìí náà lọ wá wí fún mi o ó lóun sì mọ̀ pàgbára bàbá yọ ọ̀kaùn òun ló bí bàbá àwọn lóòótọ́ àmọ́ ibi tóun dàgbà dé pẹ̀lú eegun ọ̀dọ́ tòun yìí kò sí ti bàbá yìí lè tó lè ṣe fún òun ó dúró òun ó gba àdáni but òun sátún wò náà òun á họ bàbá yìí tún wá ń léwùn òun wá ń sá lọ bàbá yìí tún wá ń léwùn tí gbogbo ará àdúgbò fi wá ń pé ah, kí ló dé bàbá kí ló dé lọ ẹsẹ̀ wá padà ẹgbẹ́ kí lọ́wọ́ wí fún mi tẹ́mi fi gbọ́ ọ wá nígbà tó ń wí fún ẹnìkan ó ní bá ń bù ún ìgbé kíni ọ̀dẹ̀ ń sá fún jihad wàláhì làzim ó ló ní jihad ṣẹlẹ̀ nù ṣé bóun lọ́kọ́ yóò àdá sí ọ akẹ́kọ̀ọ́ rẹ̀ rìn ní lọ́rin yàn yín ni o èyí òun ló ti wá wí fún mi ọgbẹ̀njọba máa ṣe fatiwa kọ́bẹ̀rù ọlọ́run o kọ́bẹ̀rù ọlọ́run nípa báyìí n tá à ń sọ ni pé kò sí tó ti ní lójú wà láì nínú tí ìsìláàmù bá ní a àmì mẹ́jà ṣe ń tí ọbẹ̀ wá ló kọ kíni ló kọ ìsìláàmù aljihad jihad wà nú ìsìláàmù àmúlòfin ńgbò ní jihadu tó wáyé bóòlà àti ìjà jihadu àmọ́ gbogbo bàbá bàbá ọmọ ń fàdá halẹ̀ mọ̀ pé kó lọ́ọ̀lọ́ọ̀ má dá jihadu dénú àà báwọn kọ́ o nípa báyìí kí ni nǹkan ẹlẹ́ẹ̀kẹta àtàríkù lìdí nìyí àlùmọ̀fáríkù lè jàmà gbogbo àwọn táwọn yẹn máa fi sọ̀rọ̀ kọ̀rọ̀ sí islam ní tó kọ́ mọ̀ ń pẹ́ ẹ̀kọ́ fẹsẹ̀ méjèèjì rẹ dúró pé ẹjókòó ara yín jẹ́ inú òfin tí wọ́n fi lè sẹ́ńtẹ́ǹsì yẹn tó dẹ́ẹ̀sì inú ṣẹ̀ríà òun ni àtàríkù lìdíìnì yìí alìmọ̀fáríkù lìjàmà ẹni ọba ti jára wa tẹ́lẹ̀ tọ́mà sí rí wa táwa náà mọ̀ tiẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́wá tún yí padà lẹ́ẹ̀kan náà tọ́lọ́dọ̀ àwọn ọ̀tá wa lòun tún bá wọn ṣe àtàríkù. At lidini almufariku liljamaa irú bẹ́ẹ̀ ọjẹ̀bi kunu sẹ̀ríà gbogbo ẹlẹ́tọ̀ ọmọnìyàn kábìrà wa pé ìlú wo láyé ni wọn èyí tí dájọ́ treason fún yàn àbí fẹ́ lónìí pípé ọlọ́ọ̀lẹ̀ dí mọ́ kọ́mọ kílù nàìjíríà ọmọ bálùkàjà nísìnyí kẹ́nìkan wà lájagun ta lòun kọ́ wá lọ bá wọn ìlú tọ̀hún pé wọ́n rẹ́ǹtì òun ni iṣẹ́ owó tòun lòun ń ṣe irú yóò sì tún padà wọ nàìjíríà yí ọ̀kanlẹ̀kùn lé bàbá rẹ̀ kò tó bẹ́ẹ̀ wọ́n dájọ́ òkú fún ni bó ti wá rí gbogbo ayé nù torúkọ yẹ ká ọ̀ndàstáǹdì ṣẹ̀ríà ẹ lọ wo náà alukur'an kẹrìm kí lọ farú àwọn òfin báyìí ẹ kọ́kọ́ wo circumstance gẹ́gẹ́ pé ní tẹ́ bá rí lókèrè òun lẹ́mọ̀ wá sọ̀sọ́kú sọ sí ìsìlámù kò sí ní tó ti ní lójú ń po òfin ọlọ́run ìsìláàmù ló protect ẹ̀mí ọmọ nìyẹn jù. ẹ wá yà alukur'an kẹrìm àrè ètè táwọn ọ̀tá ìsìláàmù láyà nẹ́gbà muhammed sọ̀rọ̀ sọ́làm tí wọ́n lò òun ni pé wọ́n wá sẹ́ẹ̀tì àwọn kan kí láyà kùránì wí wọ́kfùrú àkẹrọ̀hù ó dùkòlù wọ́kọ́lù naam táwọn ti àyà náà àyà tó ní wọ́kfùrú àkírọ̀wú ẹ lọ́ọ́ fọ̀sán wọ ìsìláàmù bọ́ bá dòru ẹ̀dínà rẹ̀ ń bẹ̀rù àyà kùrá níbẹ̀ pé ẹ lọ lọ́sàn kí wọ́n rí yín pé mùsùlùmí ni yín bẹ́ẹ̀ bá ti wà rin wọn tán tí wọ́n ti ń rí yín pọ̀ pẹ̀lú wọn ẹ wá sọ páwa náà ti rí kò sí nǹkan kan bẹ́ẹ̀ irọ́ wọn ń pa wọ́kfùrú àkírọ̀wú àkírọ̀ kí ní jọ dálẹ̀ jù yíò lọ islam ń gbà wọn was a state bí ìgbà tí yẹn dalẹ̀ orílẹ̀-èdè ọlọ́wọ́ àárín wọn àjọ ń dámẹ́rẹ̀ ẹ̀ òsìdé onímùsùlùmí nìwọ náà èyí sì ṣe mùsùlùmí wọ́n fòrú àkírọ̀ wọn àwọn náà wọ́n ń wí tí kòránì ṣe ìkáyà rẹ̀ o lójú ayé ẹ lọ́wọ́ àárín wọn ní mùsùlùmí ní bọ́ bá sì ti di àsálẹ́ ẹgbẹ́ gíní wákùrú àfẹ́rọ̀wú ẹ wá ṣe kèfèrí torí pé ẹlòmíì ọmọ pé yàtọ̀ ń bẹ láàrin islam òkè á ṣe nǹkan kan fẹ́ni tó jẹ́ kèfèrí láti ilẹ̀ kódò ní àjọmọ ẹgbẹ́ ká máa ṣe dáadáa sí àbí àmọ́ kí ní ìyàtọ̀ ẹni ó ti wọ àárín wa tó tún wá lòun ò ṣe mọ́ òun ni kùránì sọ ní ìpìlẹ̀ rẹ̀ nù ara táwọn kan wò pé kí ló kù tí dáúlà ìsìláàmù yìí wó òun ni pé n tó kù ni pé àfi ká ká wó wọn láti nú àwa náà lá lọ àárín wọn lápè náà. Naam. Aha. آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم بيباسي بيبو باوين وطن بيه pé ẹ lọ ẹ ní mùsùlùmí làwa náà wọn tán ooru wọn kù lónìí náà o àwọn akéwù gba jésù irú rẹ̀ nú o pé àwa náà ti kéwù àmọ́ gbogbo ohun tí ń bẹ ń bẹ kọ sọnà ń bẹ láfi ń bẹ. làálàhùn bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ rí àwọn èèyàn tán bẹ́ẹ̀ ẹ wá ní kí ìsìláàmù ọmọ tìrìtì àwọn eléyìí bíi kíni bí ọ dalẹ̀ wọ́n bá fún mọ̀ pé òun ò ṣe mùsùlùmí láti ilẹ̀ kọ̀sẹ́ ni ọkọ̀ sí tọ́ kan lákùn dí inú kún <laughs> wàlíyà dì táà nẹ́bí fi kó lórí ilẹ̀ ayé sallallahu alaihi wasallam àwọn lákùn dí inú kún wàlíyà dì wọ́n jọ ń bèlú ni kọ́dà nẹ́bí rajà lọ́dọ̀ wọn kọ́dà jọ́ta nẹ́bí kú wọn lọ́jẹ̀ kan nu wọn lówó tí ètí ìsan sallallahu alaihi wasallam tuwufi rasulullahi sallallahu alaihi wasallam hadithun sahih. àmọ́ gbogbo ẹni ọba ti pé ntòkù ní kágbára wọ káwọn mọ ẹ máa lọ pé ara wọn làwa náà àti kéwú akéwú gba kínní. gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ kíjọba náà máa fi èsì wọn ọ̀kan náà ń bẹ ńlọrin bá ti ń sọ yọ̀wọ̀ àwọ̀ jàlábí àjẹ ẹni ọlọ́run ó sì nírun gbọ̀n. ẹ mọ̀ kọ́dà yóò tún máa sọ jihad kẹfẹ́rí sì ni kiri ó ni irú jàlàdí àtà àmọ́ wọ ni òun náà kọ́lá yìí ó ti sálámà sí bọ́bá pàdé rẹ̀ ipe àwa náà ti wà ń bẹ́ àti mọ́ ámìnú bílàdí unzila alálàdí na ámànú wájìhà nàhárí wọ́kfùrú làálàhùn nígbà tí orílẹ̀-èdè kan ọ̀bá jẹ́ gbarú ẹ ti lè retí kí ìsìláàmù náà má gbófin tí ó dẹrù bàrú àwọn báwọn pé wò ó ọ̀sáyé ránwọ̀n ń yàn yín o bọ́ ọba mọ̀ pé bí ọwà òun náà lọ wà mọ̀ wà ń bẹ lákùn dínú kún àmẹ́ni ọba ní òun gbọ́ngbọ́n yóò àtàríkù lìdí nìyí àlùmọ̀fáríkù bófin gbogbo ayé sì ti rí lónìí nù bí wọ́n bá parọ́ lókù nípa báyìí gbogbo ń ta sọ lónìí yìí jẹ́ general perspective tọ́mọ mùsùlùmí ò fi lè dúró pé alhamdulilah kò sí nǹkan kan tí ń bẹ nú òfin ìsìláàmù tí ó ti wọ mùsùlùmí lójú àlàyé yìí tí ọba yí ọ súnmọ́ àwọn àfáà súnà pé wọ́n ń wí báyìí pé bó ni ẹ̀yin muslim bó lẹ́sẹ̀ máa sọ fún wọn pé wá àna muslimu èmi ṣe muslim jókòó ń ṣàlàyé fún ọ tí ò yí ọ ni sẹ́yìn náà jẹ́ gbaru ilé sẹ́yìn náà jẹ́ gbaru ilé sẹ́yìn náà jẹ́ gbaru ilé nípa báyìí ọlọ́run kọ́ mọ́sá àsàmọ̀nà wa o ọlọ́run jẹ́ agbọ́ ìsìláàmù yìí ká sì lè lò ó torí bí a bá lo ìsìláàmù bó ti rí wà láìláì fẹnu pa àwọn èèyàn àwọn àwọn àwọn ṣáájú bí wọ́n ti pè àwọn èèyàn sínú ìsìláàmù nù pẹ̀lú lílo ìsìláàmù gidi yàtọ̀ fún ìmọ̀ tú ìsìláàmù ń túkùtù tí ó wà á máa lé àwọn èèyàn sá pé àṣẹ́sìn ẹlẹ́jẹ̀ lẹ̀sìn ìsìláàmù ìṣẹ́sìn ẹlẹ́jẹ̀ o ìsìláàmù mójútó ẹ̀mí ọmọ nìyàn àbí kí ló tún kù ẹni ọba pẹ nìkan ọlọ́run ẹ̀sẹ̀ ẹni ọpa gbogbo ayé run lọ́lọ́run ó fún ẹni ọba yí ẹ̀mí kan ládẹ́ ẹni ó yẹ gbogbo ayé lọ́lọ́run ó fún ẹni ọba pẹ ni kí èsè mùsùlùmí láì lẹ́tọ̀ọ́ rẹ̀ kò ní gbóòórùn àlìjẹ́ náà gbogbo eléyìí ní bẹ́ẹ̀ ní ìsìláàmù ẹ̀kẹ́ fún wọn tí wọ́n mọ̀ ẹ́ bá wọn wí nǹkan míì tọ̀ ẹ̀ ń wí sápò ààrẹ هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أجت الله